أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المعروف رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمنا وكنا علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وعلمنا برحمتك خير وبعد السلام عليكم ورحمة الله وبركاته Àdúgbò tó ń rán ọ̀la ọba tí ó sọ̀rọ̀ níwájú òwúrọ̀ rẹ̀. Ìtẹ̀síwájú nínú àṣírò ọ̀pọ̀ àmì pẹ̀lú àṣùwà nínú síwájú gàbá àti síwájú náà. Àmì ìlú ni a yára ẹlẹ́ẹ̀kẹ́rìndínlógún àlékún lọ́nà ìṣàlọ́wọ́ ìṣẹ̀lẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ fẹ́ǹdà ilẹ̀ ìṣẹ̀lẹ̀. أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من غير السماء أن يرسل عليكم حافظا فتعلمون كيف نذير قالوا ǹjẹ́ ẹ̀mí yípadẹ̀ sọ́jọ́ pé ẹ̀yọ́ àjọsọ́nà tó dé bí ilẹ̀ ń gbé ó gbé yìí láti gba ìlú ẹ̀ka náà nípa ìpìlẹ̀ náà tó bá gbé yìí. ويعملون منه أم أمنتم من في السماء أن ينزل عليكم حاصبا أبي أوحيت ذلك لنجي أن تلك السماء يورا على تلك قوموا عليه فقد تعلمون كيف يكون فيلات وامر báwo kò sì lọ ṣe rí àpapọ̀ nínú ilé rẹ̀ wọ́n hàn àlùkù ìgbà àpapọ̀ mọ́kà ẹ̀yìn kékeré mọ́kà yìí bàjẹ́ ṣíṣe àpapọ̀ lẹ́bi mọ́kà sọ́nà àìlẹ́kùn nígbà ọlọ́run àti ìgbẹ́ sọ́nà kọ́lẹ́kùn ilẹ̀ gbogbo ìyẹ́nì. فإذا هي تضطرب منهم حتى تهلكوا sọ́wọ́ ẹ̀sìn ní kọ́wọ́ ní ilé ìdíje lórílẹ̀ ìdílé àwọn òkú pátá. هل أمنتم الله الذي فوق السماء أن يرسل عليكم ريحا تمسككم من تجارة صغيرة àbí ọkùnrin ti ọ̀kadà nítorí ọlọ́run ọba ní ilé náà wọ́n àwọn òkúta pẹ̀lú akẹ́kọ̀ọ́ wọ́n máa sọ nínú òkúta lẹ́kọ̀ọ́ náà lọ́kàtà àdàmú ra àwọn ọ̀rẹ́ òun nípa ṣàfihàn ìlànà ìgbà ẹlẹ́kùn náà ẹ̀yìn tàbí kékeré báwo ni ìrọ̀lú ti rí ìgbà àyẹ̀wò àgbà nípa ẹ̀ka ní ìjìyà lójoojú wọ́n dá ẹ̀rọ fọ́ọ̀mù kùnú rẹ̀ nígbà tí wọ́n oríṣiríṣi láǹfààní. Wọ́n áyà ìgbà olówó wa olówó ìta. Áyà yìí ó kéré rẹ̀ tí ọlọ́run máa ń bẹ sọ̀rọ̀. Orí àrùn fún lọ́nà ìsọ̀rọ̀. Ẹtí ń bẹ sọ̀rọ̀ olówó wa tó fi ń bẹ ó fi rilẹ̀ tó ń tẹ́ àti màkà lè yí má nílẹ̀ lórí. Lọ́pọ̀ òde àti wà lọ́pọ̀ wa ìṣe كما lórí pé láti pa àwọn òṣèlú lẹ́rù láti ṣe ìṣòro fún wọn ọlọ́pàá wọn mú ẹ̀rí ní ìwà ẹ̀rí lẹ́yìn náà torí àti ṣe ìṣòro fún wọn pẹ̀lú ìjìyà. bóyá nínú ìlà ìjìyà náà kọ́nà ọ̀rọ̀ parí ọkọ̀ ọmọ ẹlẹ́gbẹ̀rẹ̀ bí ojú ọ̀nà ìfọ́nà ìyá ìlànà ọ̀nà àbí báyọ̀ pé òkúta láti sọ́nà èyí tí ó ń ta lọ́sọ̀ àwọn àgbàdì ìlú ẹ̀ láwọn ọ̀tún wọn. Tẹ́tẹ́ tó gbogbo tó bá tó bá tó bá sọ náà gbogbo ẹ̀ yóò wù. Wọ́n kà ló pátápátá eléyìí ìkìlọ̀ ni nípa pé wọ́n bá mú ọ náà kó lè pa wọn lò gẹ́gẹ́ bí ó ti ṣe lóra àti ìgbàlú àti ìlú àjọṣirò àti ìgbàwọ̀ àti àwọn ẹgbẹ́ rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ dájúdájú ọlọ́wọ́ bá pa wọn. Àwọn ìgbàlú ọlọ́wọ́ bá pa wọn pẹ̀lú sọ́wádìí kan ìgbé lásòkè tí etí wọ́n di tó kárí tó ti kú sọlẹ̀ làǹkan fọ àyàkàbà ẹsẹ̀ yóò fi yẹ bẹ́ẹ̀ sì ni kò fẹ́ ìrẹ́lẹ̀ bákan náà àwọn àjọ àìsí ọlọ́ọ̀bá àwọn ìṣẹ̀lú atẹ́gùn tí ó tún dé atẹ́gùn tó so ìgbàkanlẹ̀ alẹ́kùn kan fọ́nà ààrẹ ní ọjọ́ àjẹyẹ rẹ̀ èyí tí ọlọ́ọ̀bá ti ń dààbò rẹ̀ kó ìjọ tó ti dé وتغيرت الأيام الأيام الأيام àti òun mẹ́jọ ọ̀tún máa níbẹ̀ níbẹ̀ tí ó jẹ́ ojú ọ̀gá wọn tó lọ́rọ̀ wọn láti pa wọn lọ. Bákan náà, ìjọba àwọn ọlọ́run bá bá wọn lọ wá àtàwọn ìlànà rẹ̀ pẹ̀lú pé wọ́n tẹ̀wé sínú òkun èyí tó òkun fáwọn olóògbé báwọn àmà bẹ́ẹ̀kì òkun pa ìlú ẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀sìn. Sókè àwọn ará Amẹ́ríkà náà sọ́kàn lọ balẹ̀ tó ń pa ọgbọ́n òkúté bá wọn. Òmùbàdàn pàdé àwọn ẹ̀mí ìlà báyìí òkú rẹ̀. Lẹ́yìn náà, ọlọ́run tó wá pa Amẹ́ríkà ìlú ọdún yìí òkú ọlọ́run wa wà nídìí lẹ́kìtì àti oore rẹ̀ tó tóbi lórí àwọn ẹrú ẹ̀. Àkọ́dà tàbí mú àyàwó ọ̀rọ̀ ìwọlé àbáṣepọ̀ àgbẹ̀yà náà ìjẹun ìlànà ọ̀fẹ́ ọ̀tà tó ń lo àkókò ìpè tó kò ìwé ẹ̀yẹ tọ́lọ̀ ọ̀dá wọ́n kò lókè. Wọ́n wò báwo ni wọ́n ti ń kó wọ́n bẹ̀ ìyẹn rán nígbà tí ó ń pa ìyẹn rán lórí pé tí ọlọ́run tó lè lò lọ́rọ́ wípé ọlọ́run ọba ọmọ olóògbé ṣe orí àbí tó lọ́sí ìṣàrọ̀ ìdẹ́ wa ọkùnrin yìí balẹ̀ ẹgbà wọ́n pé ọlọ́run ọba ti ń mẹ́tọ́nà àyíká sí ọ̀ sí kò wá ọkọ̀ ayílẹ̀ mọ́lẹ̀ ọkọ̀ ayílẹ̀ mọ́lẹ̀ kí ló gbé ilé ìgbàlùkà ilẹ̀ ìgbàlùwò nígbà tí ilẹ̀ náà bá ń pè tí ń pẹ̀lú pẹ̀lú lórí ẹ̀. Lẹ́gbà àlùkọ́sù àyíyá ìgbà kọ́sù ìrìnlẹ́rù bọ́ọ̀lù àtàkì lè bá lè áwùí sọ̀rọ̀ sí ọ̀gbìn ìhá wọ̀lọ́ọ̀bù lọ́wọ́lù. Orin tí kò gbogbo dé pàṣẹ èyí tó wà lókè lọ́ padà sílẹ̀ èyí tó kọ̀ wọ́n ẹgbẹ́ tẹ́lẹ̀ lọ́wọ́ padà sílẹ̀ sí pé kí ọlọ́run kò tẹ̀wọ́ fún ọ gbogbo wọn lé kí wọ́n wà ní ìlú ẹni pé ilé wọn wò wọn. wọn náà ẹnu àwọn ọdẹ ṣíṣá fún mi ọwọ́ àwọn ọ̀sáwọ̀ wọn ní gbígbà pẹ̀lú agbára ọ̀dọ́mọkùnrin lọ́wọ́. sọ̀rọ̀ tí wọ́n ti pẹ́ ẹyọ ọmọdé yìí lọ́kàn ìbàdàn títí ọkọ̀ ọ̀gá tó ń bẹ náà kọjá pé kọjá tó ilẹ̀ òkè nínú bàyẹ̀ bí àwọn àyàwá àtúfà ìlà ó wá sọ òkè rẹ̀ níbẹ̀ báyìí ní àríkà tàbí òkúta ní lọ́gbọ̀n wàtàǹtẹ̀kù nínú ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ìdájọ́ ìmọ̀ àwọn àyàwó. Bí ẹ̀ka ẹgbẹ́ rẹ̀ ó ń lé gbogbo ẹgbẹ́ ìgbẹ̀lẹ́ àyẹ̀wò fọ́kàn ìbalẹ̀ tó ló dé lọ́sẹ̀lẹ̀. Gẹ́gẹ́ bí ọlọ́run ti pa ọ́rọ́ náà ló ti parẹ́ mẹ́lẹ̀. Lẹ́yìn ìgbà tí ọlọ́run bá tó ṣe ìjẹ̀lẹ̀ lórọ̀ tó ní láti máa tẹ̀ kẹ́ máa lọ kẹ́ máa wọ̀ nílẹ̀ kẹ́ máa jẹ kẹ́ máa lówó lẹ̀ kẹ́ máa kẹ́ máa gbìn kẹ́ máa ká èso olóògùn tó ń kú tó ń mọ̀ lẹ́sẹ̀ yìí bẹ́ẹ̀ ni lè dúró. eléyìí pàtàkì ọlọ́wọ́ tó ní gbogbo ọ̀sán àdáyé àdá ẹgbẹ́ máa tàbí àdáwẹ́ lè kọ́ ikú ọ̀hún lè dáàbì àwùjọ ìlú. ọ̀hún lè bí kàkùn sí àá wọ́n lè pàpà àwọn ọ̀sán àṣàlá. tó sọ fún wa wà nínú ọ̀sán ọ̀sán ọba ọ̀rọ̀ ọ̀sán. ìpè ọlọ́run wa òun lọ́wọ́ olóògùn èyí tó ń pé ó ní agbára láti rẹ́ ìsìn àti ó fi bẹ̀ lórí. wọ́n ṣe ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n wà lákòóso omi ní ọ̀rọ̀ ìgbà tí a ò ṣe ètò ó sì tún lágbára ó jẹ́ kí ìdílé ayé ó wá látẹ̀bẹ̀ yín látẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ yín ọ̀rọ̀ yẹn ló sọ̀rọ̀ kò sí àrà ọkùnrin yìí gbogbo ẹ̀ pátákọ́tà ọ̀fẹ́ lọ́dọ̀ yẹn fẹ́ lọ́dọ̀ ayé dé pẹ́yẹ́pẹ́yẹ́ apákan lọ́mọ ẹ̀fẹ́ apákan níyà àti apákan apákan omi agbára sílẹ̀ ó gbogbo àti ọlá rẹ̀ àti agbára rẹ̀ ṣùgbọ́n níbi àwọn ọlọ́run. àti ìkẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ ẹ̀ a máa sàánú wọn a sì máa ṣe àwọn olùkókò fún wọn. a tún máa ṣe wọ́n lẹ́kẹ́ tí ò ní yá àwọn gẹ́gẹ́ bí wọ́n sọ pé wàlọ́wọ́ yà á fi lè gbọ́ ọ̀hún lọ́sẹ̀ kátà máa dáwọ̀ padà fún ìyàwó ìdá ọ̀gáyìn. ìbájọ́ ọlọ́run ó gbé àwọn ẹ̀dá tó tí wọ́n ṣe ń tẹ̀sẹ̀ yìí lọ́wọ́ òfin tó lọ. Kò sẹ́yìn ìjọba náà òfin tó ti ilẹ̀ lóúnjẹ. Gbogbo ọ̀rọ̀ ọ̀pá máa wò. Gbogbo ẹnì ẹni tí ń tẹ̀ lóúnjẹ dáàbà ẹranko ni èèyàn ni ọlọ́wọ́ bá ti ṣe ìjọba ilẹ̀ lóúnjẹ. Wàdájú يؤخركم إلى أجل يؤخركم إلى أجل مسمى ọlọ́run bá amọ̀ràn ilé ẹ̀kẹ́ni ó fi ilé ẹ̀kẹ́ bí àsìkò kan báyìí dáadáa àdàwọ̀ tí àsìkò náà bá wá dé báyìí náà mọ́ àkàrà bí ẹgbẹ́ àti ìrìnàṣẹ́ wọn ọlọ́pọ̀ bá ọmọ àwọn ẹrú ẹ̀ ó sì mọ tí wọ́n ti ń tẹ́ tí àsìkò ìyá wọn bá dé ọlọ́pọ̀ bá ó jẹ́ ẹni tí ó ní ẹrú rẹ̀ ní gbogbo ní gbogbo rẹ̀ lórí dáadáa fa àdéhùn láàárín ẹni kọ̀ọ̀kan wọn wọn àti ìpamọ́ fọ́nà wọn. ولا يعلم أحد علم شيء من غيره ممكن يكون الإنسان موضوع الأمل وتكعب من حضرتنا وتكعب ومن ذاتين من أحد يوعى ثمانة الدكتور الجليل من غير أو شابه أولاني أبي أقول مرضى ثمانة Sonunda ayrılık olmaya gittiği ikili olta

wọ́n lọ àti ìjẹ́ òkòrò pẹ̀lú òkúta ọlọ́ni àkànínú lọ́rùn ti sàmà ìyá yóò fi là àárín àpèwà pátákà àdàmú nà ẹ̀kọ́ àbí tẹ́ ẹ ti ẹ̀kọ́ kàkà yẹn wípé ọlọ́wọ́ àti ń bẹ sọ́nà kọ́rẹ́ ìyà tí ní lákòókè. ìjìyà náà wájẹ́ òkúta kéékèèké pẹ̀lú afẹ́fẹ́ tó ń lágbára tó ń lọ sọ́ọ̀nù yìí bákàtà àdàmú ẹgbẹ́ ìgbàlódé ìgbà náà lẹ́tọ̀ wá máa báwo ni ìlọ ọlọ́run bá ti rí. sọ ẹyọ ọmọ ẹgbẹ́ mi à ọkàn yín balẹ̀ lórí ìwà àbàjẹ́ kẹsì ọkàn yín balẹ̀ lórí kẹsì ní kẹsì sọ́mọ ọkàn yín balẹ̀ lórí ẹbọ kẹsì sọ ọkàn yín balẹ̀ lórí ọlọ́run ọba ní ìgbẹ́ sẹ́mà tẹ́ẹ̀tẹ̀ lókè rẹ̀ lẹ́yìn tàbá tó fi rẹ̀ tó fi ní agbára ní gbogbo ọ̀rọ̀ ìrìnlẹ̀ ọ̀rọ̀. Ọwọ́ jẹ́ ìjìyà náà òkúta kéèké ìkẹlẹ̀ ọ̀rọ̀ àwọn àwọn wọ́n lọ láti ṣe ọ̀pọ̀ pẹ̀lú ẹni láti lé lọ́kà gẹ́gẹ́ bí ọlọ́run ti máa wọ́n ẹ̀rọ ìgbàgbé bóyá àwọn ìgbà ìgbòho ìgbàgbé ẹ̀lẹ́kùn wa máa fóònù ìkọ̀sí ìlọ ọlọ́run wa ti rí nígbà tí ẹ bá rí ìyàlẹ́ òṣèlú. ṣùgbọ́n nígbà náà mímọ ògbó ọlọ́run àti agbára rẹ̀ kò ní ṣe láǹfààní mọ́ torí pé tí máa ní èèyàn lè ṣe láǹfààní tó bí bàbá wa ní kú gẹ́gẹ́ bí wọ́n sọ lẹ́yìn òní pé ábà àdéhùn àyíyá tó ti bàbá kò dáàrí bàbá àwọn olùsílẹ̀ àdéhùn káàkùnrà ó fi màdà ẹ̀jẹ̀ tó lọ́wọ́ ìwọ̀nìyà jẹ́ ọkùnrin ìbàdàn tí ọlọ́run wa tó ní ayé àti ọ̀rọ̀ kọjá àwọn ìfẹ́sílẹ̀ lẹ̀ ó yà tó tó tó ní ìlú. Àdúgbò ti ọ̀rọ̀ aláwọ̀ tó ká ní èdè ní pẹ̀lú pẹ̀lú afẹ́fẹ́ tó lágbára fọwọ́ sọ̀rọ̀ wọ̀ lóye tó máa dá ìjà sí ìlú lẹ́kùn ìwà. Ìbàdàn ẹ̀ lè rí alábàkà yàtọ̀ tán tí ó tí ó ń pè ìyàwó ìwádìí ẹ̀lẹ́rìí. ìṣòro kúkúrú báwo ni ọ̀rẹ́ ní ìkàlẹ̀ láti máa ṣe ibi báwo ni ọ̀rẹ́ ní ìkàlẹ̀ láti máa ṣe ìwà àbàjẹ́ báwo ni ọ̀rẹ́ ní ìkàlẹ̀ láti máa ṣe ẹ̀bọ sí ọlọ́wọ́ bá lóṣìṣẹ́ tó jẹ́ pé ọlọ́wọ́ bá ti ń àwọn alágbára yìí ó ti agbára láti rán ìjìyà sí lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀nà ọ̀nà omi ti ilẹ̀ pẹ́ẹ́pẹ́ ọ̀yà owó ìgbé ní àbí kó ti ọ̀la gbé ilẹ̀ náà sókè ojú ojú ẹ̀dẹ́ kẹ́yìn owó àgbáyé kí ilẹ̀ owó àgbéyé. àbí kọjá pé òkúta kéékèèké ní ọ̀rọ̀ lóko ìlú lásánà. tẹ̀bá wọ́n tẹ̀bá wá rí irú ìgbàgbọ́ ní ìlú ìlànà àwọn ìṣòro kan síwájú wọn tí wọ́n lè rẹ̀ pé àwọn ọlọ́wọ́ la fi ṣeré làwọn ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n kọ̀ náà. الله خلق لكذب الذين من قبله dájúdájú àwọn tó ń kọjá síwájú ní síwájú àwọn ìjọ ọ̀rẹ́ yìí àwọn náà wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba yọrọ wọ́n sì pe òṣìṣẹ́ tí ọlọ́run ọba ló ti máa wọ́n pe yọrọ bàbá yìí bàbá rẹ̀ kí ni kó o lẹ ti gbọ́ bí inú òyìnbó lẹ kọ́ lórí ìyàwó ọ̀rọ̀ ìjọba àbá òun lọ gbà wọ́n. قل ولقد كذب الذين كانوا قبلهم قالوا مكة كذبوا الرسول سوره بسوره كريمه كقول نوح وعاد وثمود كذب ثمود عزيز وعاد عزيز وثمود أولا ربي وغيره وغيره وكيف كان الإنسان عليه قولي بنوح جميل nígbà tí mo fi ń sọ ìrọ̀lẹ́ ọjà وكثير ما بالنسبة لله العذاب من موجوداته ثم قعر نعمة حكيم عبد حكيم جلال ثم تدور وعقل الفيديا قول يدرسي سؤالي قلت الجواب fún ìjọ ọ̀rẹ́ jù. Ìgbé ọlọ́wọ́ba ó pa àwọn ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ táwọn náà ń mú ẹ̀tọ́ ó sì lágbára láti pàwọ́ lọ́rẹ̀. Lórí pé àwọn ẹ̀tọ́ tó wọ́n tó wá ọdún àwọn àti àti ìjọ gbogbo wọn bá ká lọ́wọ́ orílẹ̀-èdè ni wọ́n ọ̀rọ̀ ọlọ́run ayọ́ wọ́n sì gbé òṣìṣẹ́ tí ọlọ́run bá ń lọ lọ́gbẹ̀ yọ. nígbà tí wọ́n wá rí ìyá ọlọ́run ayọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ìgbàgbọ́ tí èso ti ní ìgbàgbọ́ wọn kò sí wọn láǹfààní wọn. sọ kẹrù bí ìlú ọlọ́run bá gbé lórí àwọn tó ń kọ ní tiẹ̀ tí wọ́n wọ́n ti tiẹ̀. Ẹgbẹ́ tí ọlọ́run àti sọ́kò mi pé ọ̀kúnlẹ̀ àkọsílẹ̀ rẹ̀ rẹ̀. Gbogbo wọn pátá la mú pẹ̀lú agbára pẹ̀lú pẹ̀lú ẹ̀sẹ̀ tí wọ́n ṣẹ̀. Màdínú máa ń àṣàlà ààrẹ ìhàkùnrà. Nínú wọn, àwọn tá a rá òkú dá kéékèèké tá a rá òkú rẹ̀ ní lórí gẹ́gẹ́ bí àwọn ti lò. Wọ́n nínú من أخذته الصيحة منه أوتيته بذكر بعد ذلك ذكر ثم وجه ثم وصله في الوجه يقرأه رجل وقوله يدري عليه صالح حديث عليه شعيب ومنه من خطف الأمير الحق منه àwọn tí a tẹ̀ mọ́lẹ̀ tí ilẹ̀ ti la lójú ti wọn rẹ̀ ká gbé ilẹ̀ sókè ká gbogbo wọlé káwọn wọn sálẹ̀ sílẹ̀ wà lókè wọ́n nínú man àwọn ọ̀rọ̀ nínú wọn àwọn tí a tẹ̀ gẹ́gẹ́ bí àwọn náà àti ìwọ̀n yẹn rẹ̀. wọ́n nínú man àwọn àwọn ìrìn náà yìí àwọn ìjọ àjẹ́bìlò àti ìràún àtàwọn àjọ rẹ̀ wọn máa káàdà lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbàgbọ́. ìsì ayé ìgbẹ́jẹ́ òfin bẹ̀ torí bí ọlọ́wọ́ kò ní ọ̀jẹ́ ọlọ́wọ́ bá ti sọ fún ní ẹ̀jẹ́. ìsì ẹsẹ̀ sọ gbogbo wọn láàbò pẹ̀lú agbára àti ìyà tó lé gbogbo lọ́wọ́ tó agbára ọlọ́wọ́ lọ. sọ ẹ̀yin ìjọ ẹ̀yin ìjọ ẹ̀jẹ̀ ní mọ́kà náà ẹ̀yin tó agbára ọlọ́wọ́ lọ. eléyìí kọ̀ ìṣòro ńlá ni ọlọ́run tó fọwọ́ ara mọ́kà nígbà tó ń fi sọ́mọ́ bá wà ní òṣèlú tí wọ́n lè lé wọn wọ́n bẹ̀rẹ̀ sí fi ìyàwó yìí lọ́wọ́ ẹgbẹ́ àwọn mùsùlùmí nọ́mbà àdéhùn àkọọ́lẹ̀ lọ ibi pé nínú wọn lọ́dọ̀ yìí ti rọrùn sí abájá tí àdéhùn àkọọ́lẹ̀ sọ wọn pé ẹnu ọ̀nà sọ̀rọ̀ lórí pé ọba àkọọ́lẹ̀ mẹ́fẹ̀ẹ́ lọ́wọ́ kì í sàwọn sí kì í sì ṣe ìrẹ̀jẹ̀ ọba ọlọ́run ọkọ ọba dáàbò ní ìrẹ̀jẹ̀ ọlọ́run bá ní bàbá ìṣòro lọ sọ́dọ̀ wọ́n mọ wá ibùdó bẹ̀ lórí pé wọ́n gbé ìgbé àdájá lórí ìlànà àfihàn dáadáa ní ilẹ̀ rẹ̀ lórí ìlú pé sábúrú nínú ìṣòro àti ìṣòro ìṣòro ó ní àtúntò tó fi gbà pẹ́ pé àwọn ìṣòro àwọn ìṣòro yẹn wọ́n ti jẹ́ ibi wọ́n kò ní ìlú wa gbọ́dọ̀ tó jẹ́ lórí fún wọn yà wọ́n yẹ pẹ̀lú wọn. Torí gbogbo àwọn ìrẹ̀lẹ̀ tí wọ́n tó wájú wájú àwọn ìjọ mọ́kà ìjọ kùrẹ́ì wọ́n ní oríṣiríṣi ìyá tí ọlọ́wọ́ bá ti jẹ wọ́n. Ẹ̀rí yẹ̀yẹ́ tó fi ọ̀pọ̀lọpọ̀ bá ti yẹ̀yẹ́ lọ sí àlejò ọlọ́wọ́ bá lè ọwá di ìjìyà mọ́lọ́wọ́ lọ́wọ́ tí ó ti ẹ̀kọ́ lè bà wọ́n lẹ̀. ọlọ́ni fún ọ̀pá ìlú náà àwọn àjọ Thank you.

ẹni ọmọ ọ̀dájú lókè àyàfi ọlọ́run ọ̀gbọ̀n nífẹ̀ẹ́ ìgbà omi kò lè ṣe ìgbàsílẹ̀ ọlọ́run ọba gbogbo ẹni ní ìtọ́pamọ́ níwájú ẹ̀. Ahmed Adam ẹni wọn ló ti ń kọ́ lọ sí òkò lòdì rẹ̀ ọ̀kọ̀rọ̀ rẹ̀. Àbíkà ti ẹ̀ ní wọ́n wà jẹ́ olùdíjáyé wọ́n jẹ́ alábàkáyáyé àbí wọ́n jẹ́ ọmọ ogun ikú oníbi lẹ́jọ́ rìn ìbá ọlọ́wọ́ra. ọlọ́wọ́ra nìkan lọ́wọ́ orí ọ̀rọ̀ ilé ìfẹ́ àti owó rẹ̀ ní ìgbà àwọn ìrírí nínú ẹ̀sán ńlá ni ní sọ̀rọ̀ ẹ̀ láyé ẹni tí lẹ́rù tí ọlọ́run bá ń lè lò tẹ́ǹtì sẹ́yìn tí ọlọ́run bá lò kó tí ọlọ́run náà fún mi. nǹkan ọ̀gbìn tẹ́ǹtì nínú rẹ̀ tó ń ṣe ọlọ́run bá ní ọlọ́run jáde nínú rẹ̀ kálọ̀ fẹ́ẹ̀rù jáde fún yín. atẹ́gùn tẹ́ǹtì kára àti àtẹ́ǹtì ni ọlọ́run bá ṣe tí ò

wọ́n wà ní ìlú dada ìdí àtọ́jọ́ tó lè kókó bẹ́ẹ̀ sì ni wọ́n ń ká gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ kàdẹ́rùbà tó ká bẹ́ẹ̀ ni wọ́n ti fi sí ọ̀rọ̀ lọ́wọ́ wa. àbáwọn olóòlẹ̀ táwọn kèfè ní wọ̀nyí tí wọ́n tẹ̀ sí àti ara wọn ní. Bàlẹ̀ tó ń bòrò ìyàtọ̀ kọ̀ Ìwọ́n ló dé kúrò lóbi yẹn tí wọ́n wòye lórí ẹyẹ tí ń fò lókè wọn. Bá a fi kọ́ bí àtìlẹ́bí ha ń gbà pẹ̀lú Nígbà tó kò yọ yọ yọ yẹ wọ́n dán. nígbà pàdé ọ̀sẹ̀ ọgbà tí wọ́n bò fìdíjáde lókè wọlé wọn lẹ́rù ọ̀rẹ́ fúnnù ha ìgbà tí ó di àpòyàlẹ̀ nígbà tí na ọ̀ka ha nígbà tí ọ̀ka ìjẹ́rẹ̀ kalẹ̀ tí ó jẹ́ lórí wọn nígbà tó mẹ́yẹ ẹni tí àbó nínú kò ọlọ́wọ́ ọba ni ọlọ́wọ́ ọba ní kò òní ti bẹ́ẹ̀ nínú ohun èlò ìṣe ìfọ̀sọ̀ lọ́wọ́ ní ọlọ́wọ́ ọba gbogbo ẹ̀dá pátá ní gbogbo nǹkan ní ìlú láàrin ọ̀sán kan tèyí lọ́sùn ọ̀nà àtàkàwọ̀ ẹni kò lè rí ẹ̀dá rẹ̀ wá ní èyí jẹ àbí ẹ̀yìn kan tó ti fi ọlọ́wọ́ ọba ti ẹ̀dá báyìí. بفتح ذلك ما يحفظها من الوقوع عند ذلك الا الرحمن وكان من سوره يده سوء كتابه الله عليه ويمكن الله عليه وقوع كبير بل من هذا الذي هو في الدعم الكل ايها الكافرون تاتي يديه أي كفرين إليه ولا يؤمنون eléwo ni ẹ̀ ń dábàá rẹ̀ ibi yóò ọmọ ogun ní tí rìn lọ́wọ́ nígbà tí ìsì ọlọ́mọba ọba dé ọba إلا بإذن الله وضلاله والسلطان أواب الكريم هو جنة كان يدوسون لنا أسكون دابعي àyàfi pé ẹ̀sán lásán ni wọ́n tẹ̀lé àti ìsìnà ṣíṣe ìbáàlù fún ọ̀rọ̀ òní wọ́n tẹ̀lé. bá lónìí àgbàdo ọ̀gbẹ̀ àyùmọ̀sọ̀rọ̀ àlẹ́bí ìyọ̀sọ̀kọ̀kọ̀ nǹkan tó àgbáyé ọ̀wọ̀. ومسألوا عنكم láti ẹ̀rí ẹ̀kọ́ ní àjìjì sọ́ọ́pẹ́ yóò máa fi àjìjì fún ilé ẹ̀kọ́ ọlọ́ọ̀bá láàjìjì tẹ̀lẹ̀ ilé òkú lẹ́yìn wọn lágbára láti fẹ́ àjìjì fún ilé nígbà tó lọ́ọ́ bá bá àjìjì ẹ̀ báyìí ìṣàkọ́rọ̀ ẹ̀ka tó ń lọ sí ìṣòro àjòjì rẹ̀. àwọn tẹ̀lẹ̀ rí ìgbéraga tí wọ́n ṣe olùwọ́pọ̀ sí gbogbo ẹ̀ àwọn tẹ̀lẹ̀ rí àbẹ̀wò wọn tí wọ́n ṣe ìwọ́kàn inú àrùn tí wọ́n wà olómi wọn ìdínú ìdínú yóò kó òdòdó

ọjọ́ ti ní fún mi dájú ìrọ̀pọ̀ ìfọ́kọ̀ ìṣọ̀kan àtìwẹ̀ àtẹ̀lé kí ló dé tó òní wòye sí ẹyẹ tí ó kò lókè tí wọ́n mẹ̀yẹ wọ́n ti fún káyẹ̀ òtún bẹ́ẹ̀ lọ rọ̀ jábọ́ máa yọ sí kò ní ẹ̀yìn ìgbàgbọ́ náà ọ̀fẹ́ ìjọba ó rí wọn rẹ́rí kí kì í bá tó ìfún ọlọ́wọ́ wa àti ọlọ́wà rẹ̀ àti jẹ́gẹ̀ẹ́ rẹ̀ òun ló mú wọn rẹ́rí tí ó jẹ́ tí wọ́n lé bọ́ọ̀sì. Nínú ohun tó ti ṣe ìpàdé ẹgbẹ́ ní ọlọ́run ọba gbogbo nǹkan rí òfin tọ́pa lọ́dọ̀ Gbogbo nǹkan lọ́nà òfin tọ́pa lọ́dọ̀ nínú àwọn ọ̀gá ẹ̀ gbogbo ìlú. Gẹ́gẹ́ bí ọlọ́run tó sọ ní ayé ìwòrí ìgbẹ́ ألم يروا إلى الطير فقرات في الجو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون tí ó wò lé sí ẹgbẹ́ tí a fi wọ́n ní ká nínú ọ̀gbọ̀n wọn lọ sọ nínú abẹ́gùn. Láyé tí mo tẹ̀lé kọ̀ọ̀mọ́, ọ̀gá mi tí mo wá dá nínú ìjọba lé lọ, àyàfi ọlọ́run ra nínú ti láì sàlàkà rẹ̀ ní kéde yìí àìlóye àìkọ́gbẹ́ni ááyà ni àmì ní ẹ̀kọ́ mi ní ìlú fún àwọn ẹ̀sọ́ tó rá nígbà pọ̀. ṣùgbọ́n ní sọ̀rọ̀ nígbà pọ̀ kò ní kọ́ka sí òní ní kàkà ti sọ pé sábà òun lọ fúnra rẹ̀ àti ilẹ̀. òun òun dání ní ó mẹ́yẹ. ní ọlọ́ha yóò ti ti wá sí wọn ọgbọ́ àìkàzúra. wọ́n lè gbá àdàkà إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا. dájúdájú ọlọ́run ọba òun ló fún tọ́mà dání àti ilẹ̀ tí ọ̀jẹ̀ ọdún ẹ̀lẹ́jẹ̀ wọn àbí kọ́ńtìrà mìíràn ولئن ذلك إن أمسكه من أحد من بعده ọba ti wà lẹ̀ àbí tí ń yà á bọ̀ pẹ̀lẹ́ tó fẹ́ dà dúró pẹ̀lẹ́ tó fẹ́ kọ sílẹ̀ tó kó dúró kò sí nínú òun dáadà àyè lọ̀tọ̀kọ̀ rọ̀ ẹgbẹ́ ní ọlọ́run ọba ọba aláàánú ni ọmọ oníṣìí ìrìn pẹ̀lú ọba aláàánú ni níbẹ̀ tí ìbá ṣe pé àánú rẹ̀ àti sùúrù rẹ̀ àtọ̀fóyìí rẹ̀ ọba tó ká gbogbo ní ayé ọ̀rọ̀ lórí báwọn ẹ̀dá ń ṣe bí àìsàn olè sọ́nà ọ̀ba. ọlọ́run wa ló ń sọ́nà ẹ̀dá ní tí òun ẹ̀kọ́ bí alẹ́ wọn lórí níbi ìfọ̀ àdúgbò orí ìlú láti òkè lórí àǹfààní wọn. ọlọ́run wa náà ló mú ilẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dá ní tí òun ẹ̀kọ́ máa ń gbìn wọ́n máa ń sọ̀ lẹ́tẹ̀ẹ́ wọn àbíkọ́ máa yẹ owó sì máa ṣubú ìdájọ́ lórí ẹni ẹni wo lọ́wọ́ ẹni máa mú máa sọ so ìròyìn àánú ọlọ́wọ́ àti rẹ̀ ní ìròyìn tí ọlọ́wọ́ ọba ọba aláàbòrò rẹ̀ ọlọ́wọ́ mú rẹ̀ rẹ̀ bákan náà ọlọ́wọ́ tó sọ ألم تر أن الله خصص لكم ما من قبل والأنثى تجري من بحر بأمره ويمكن السماء أن تقع على الأرض إلا بإذنه ọlọ́ni tí ó wò lé ní títí ọlọ́wọ́ba olóògbé ní ọ̀rọ̀ ó gbé ní ọ̀rọ̀ fún yí tí gbogbo nǹkan tí ń bẹ lórí ọlọ́run ṣe ní ọ̀rọ̀ fún láti jẹ́ pé kẹ́ máa lò kẹ́ máa tàǹkà nínú ẹ̀ wọ̀tún ọkọ̀ ojú omi èyí tó rìn lórí òkun pẹ̀lú àti ọwọ́ ọ̀gá nínú rẹ̀ bẹ́ẹ̀ sì lọ ọmọ ọba tó bá tó hàn ní tí ọ̀jẹ̀ kan sí ẹ̀kọ́ lórí àwọn tó jẹ lórí rẹ̀ ìgbà pé bí kì bá bẹ àti ọlọ́run ọba ọba ti jábọ́ lòlẹ́ ọrụ pa áńkẹ̀lẹ́ àwọn ọlọ́gbọ́n nínú àwọn tẹ̀sẹ̀ yìí ó lè ronú bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ ológun ìṣèlú. Sọ́dọ̀ lẹ́yìn ẹyẹ tí ń fò lókè nínú atẹ́gùn tí ọ̀sà lọ. Ìwọ̀n náà wọ́n ra gbogbo ẹ̀dá ìpátá òun náà ló ń lọ lẹ́nu onílò wọn oníjẹ fún wa òní gbogbo wa olóògùn ìṣẹ́ ọlọ́run wa lórí gbogbo nǹkan. Sọ̀rọ̀ kúkúrú. ayé pẹ̀lú ẹ̀yìn ẹ̀kú tó ní àwọn irúfẹ́ ìmọ̀ tí ọlọ́wọ́ bá gbá ó ń ṣe àfihàn pé ọlọ́wọ́ bá wà sórí lórí pé kò sí ẹni míì ó tún ṣe irú tọ́nà ṣe láti alábàá wá wípé ọlọ́wọ́ bá lè tó wà. eléyìí ó tún fi hàn pé bá ọba àsórí ó ti ìtàn ṣoṣo ló ń bẹ nínú ìjọba rẹ̀ àti nínú agbára rẹ̀ ilé nìkan ní máa ọlọ́ni ọmọdé náà lè rí ìwọ tó ń dìbò fún ìwọ sí ìwọ tó ń dìbò. Táni ẹni tó jẹ́ ọmọ ogun yìí, lọ́sẹ̀ ẹni tó gbàgbé ẹni tó lọ, yóò bá yín dà, yóò tún ọ̀rìn lọ́wọ́ nígbà tí ìgbà ìgbìyànjú ọlọ́run ọmọdé àwọn ọ̀fẹ́ fún ìlọ. So àwọn ọ̀fẹ́ yìí, wọ́n mú pé àwọn ilé alákàkàrà kan yàtọ̀ sọ́lọ́ wọra dájúdájú ilé ẹ̀sẹ̀ wà. Ilé ẹ̀sẹ̀ tó gbé ẹ̀sẹ̀ náà ti jọba

ẹni tí ó da òrè kan náà tí ó da òrè náà padà kò tí ì sí. ọlọ́run sọ fún mi pé máyà fún ìlà òrè náà ti bẹ̀rẹ̀ wọ́n rẹ̀ kí fọ́nà ló ti tẹ̀lé ara gbogbo tí ọlọ́run bá sí kalẹ̀ báwo rẹ̀ dé ènìyàn nínú ìkẹ́ ẹni tó lè gbà lọ nínú ọ̀rọ̀ yìí ti èyí kọ́nà ọ̀gbọ́n ló ti fi tó sọ́ọ́lẹ̀ padà bó ti lànà títí bá lọ lọ́wọ́ ilé ìjáfúnúná lè gbà tí ó gbòòrò àwọn àtẹ̀tẹ̀ rí tó o sí ló nǹkan pé wọ́n wà ní ẹ̀sán lọ ẹ̀sán ní bá wọn gbé ẹ̀sán lọ sùn ẹ̀sán lọ sùn ti bá. أما هذا الذي يرزقكم إنهم فلا رزقا بل لبثوا في عقول ونفور àbí ìkànnì tó ń tọ̀ èyí tí ó fẹ́ àìsíkì fún jíjẹ àti mú tí ọlọ́ọ̀bá gbá ibi ẹ̀rọ àwọn kèfèrí tó wà ní ìgbéraga àtẹ̀gbá ìwọ̀rí àti ìtẹ́ àti ọlọ́wọ̀ bàbáyé ìlú òṣèlú rẹ̀ àbáwọn olùyẹ̀ta oníbáyìí من هذا الرازق المسؤول الذي يرزقك الرزق الله dàgbọ́n sọ̀rọ̀ tí ó jẹ oní ọba oní àlùkí tí ó fi àlùkí fún yín pàtó lọ́ba bá ti rẹ̀ lórí. báyìí ìsìkàmá kan ní àbúrò náà fi fún ìyá rẹ̀ lórí. kò sí nǹkan tó fi àwọn ìrẹ̀lẹ̀ yìí pé wọ́n kàn sínú níbi àìgbàgbọ́ náà àti níbi àmì tí wọ́n wà àti ìgbéraga tí wọ́n ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ń sáfó òdodo láyé àwọn àwọn ìdàgbà wọn ti tẹ́tí bọ́ wọ́n láyé ẹ̀sẹ̀ ìgbóhùn ọ̀gá ni wọ́n ti tẹ̀lé òṣèlú náà. ìwọ̀n ọlọ́wọ́ wa ó sọ fáwọn mùsùlùmí àwọn kẹ̀kẹ́ yóò fẹ́ bọ́ ta sọ̀rọ̀ ìyàtọ̀ fọ́nrán tí ó fi àwọn ìdìbò nínú lọ́wọ́ máa ti lẹ́nu ìdìbò òun lè dáwọ̀ ṣùgbọ́n náà ló pé ẹ̀sùn ọkọ̀ òsì àyàfi ọlọ́wọ́ wa torí pé òun ló gbogbo nǹkan ó ti ní ọdún sọ fún wọn bẹ́ẹ̀ ní bí ń jẹ́ àrùn ìṣòro láti sọ́mọ àtìlẹ̀. ọ̀pọ̀ ọ̀dọ́ ọlọ́run tó bá dákẹ́ tó lè dé dáhùn ọ̀pọ̀ ọ̀dọ́ ọlọ́run tó. هل من خالق غير الله يقول من السماء ìjọ́nà òṣèlú wà ìjẹ́ àtẹ̀dá ní ìdúgbò àyàtọ̀ sọ́lọ́run tí ń ṣe àrùn ìṣègùn yẹn láti sánmà wà láàbù àti láti ilẹ̀ láàá ilẹ̀ àti ìlà òun. kò sí ẹni tó tọ́ lájọ́sìn fún pẹ̀lú òdodo àyàfi òun náà ọlọ́run pàtó ṣoṣo fàájì àti ìtọ́kùnrin tí wàá ló dé ilé ìlérò padà fún ìlú òdodo. ọlọ́run ti sọ báyìí lórí pé ظلما يرزقكم من السماء والارض لما يملك السمع والابصار والابصار ومن يخلق الحي من الميت ويخلق الميت من الحي ومن يدبر الامر فسيقولون الله وقل أفلا تعقلون وليه وأنه صلى الله عليه وسلم إذا تعلمون أن من الله سبحانه وتعالى àdúgbò bẹ́ẹ̀ ló ń gbé agbára agbára ìgbọ́rí àti ìrírẹ́ ní lálẹ́ ojú mú adáyé jáde kó o lọ àti nínú ìlú lẹ́lẹ́ tí ń kó òkú jáde ní lára ọ̀gá àlàyé ọ̀rọ̀ ìgbà tó rẹ̀ kàn lẹ́lẹ́ tí ń darí gbogbo náà. wọ́n padà wá tọ́ lóun ní ọlọ́run ọ̀gá ni wọ́n bá wá dá ìsọ̀tún pé èdè bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ ni bẹ́ẹ̀ ní àwọn àwòjìnlẹ̀ ni wọ́n á ló dé fẹ́ǹsẹ̀ lọ́pọ̀lọ́ kí ló dé fẹ́ǹsẹ̀ ọlọ́run ọba ní ìyàtọ̀ sọ́lọ́run kí ló dé fẹ́ǹsẹ̀ ọ̀pọ̀ الله الذي خلقكم ثم أوتكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل ذلك بهذا هل من شركائكم من يفعل ذلك بشيء سبحانه وتعالى عما يشركون ولكن ọlọ́run ọba ọba tó tẹ̀lé ayé lẹ́yìn náà wọ́n ń ṣe jíjẹ àti mímu ní lẹ́yìn náà dáàbò tó bá tó yóò kú mú ẹ̀mí ní kúrò lẹ́yìn náà bí àgùntàn àti inú padà náà dé ọlọ́run ó ti dìde nínú àwọn ẹgbẹ́ ìjẹ̀bọ ọlọ́run ọba ilé wo nínú wọn ló ti wí ilé tani nínú òdúgbò ní fọlọ́wọ́ ra ọba náà ti tóbi ju gbogbo tí wọ́n fi ń ṣe ẹ̀kọ́ sí lọ. Ayé àwọn eléyìí ó pọ̀ jẹ́ẹ́rẹ́ ní ọ̀sán àná. لهم مقاليد السماوات والأرض يقصد الرزق لمن يشاء ويقدر فيه له بكل سر عليم so ìpinnu ọlọ́run bá lórí àwọn ẹ̀dá tí wọ́n ń tọ́sí ìfọ́nàwé àwọn òní ìyàwó sọ́nàwó ìpinnu ọlọ́run bá ní ìpinnu lórí wọn ìdí òkú jẹ́ pé ayọ̀ ọlọ́run bá wí lé ló pọ̀ jù lọ àwọn àrẹ ọjọ́ mi ọ̀yá àkókò rẹ̀ lórí ìlà máa dá mi àjẹ́ máa dá yẹ́mu ìdáhùn ìfòrí fún mi nà sàmáàlì ṣẹ́yà wọ́lá yẹn kàwé o. Wọ́n ti ọlọ́run ọba níyà ọlọ́run. Ilé tó jẹ́ ọlọ́run ọba ń pè. Kò lágbára olùkẹ́kẹ́ bẹ́ẹ̀ sì ni kí n kẹ́kẹ́ tó ti nínú ẹ̀ka ọlọ́run ọba. Kò sì lágbára bẹ́ẹ̀ kí n ọlá ti sọ́mà ìjìnlẹ̀. Bí ti ẹ̀wá lọ́run ó ṣe ń rò ní ẹ̀ṣẹ́ so inú ayé àbáyé wọ́n sọ̀rọ̀ àti rẹ̀ tábà ní gbogbo ẹ̀ láàmú wa àìyókù lórí ẹ̀. nígbẹ̀yìn ọlọ́run ọ̀nà ọ̀gbọ̀n lè kó fẹ́ lọ sí ìdá ọmọ ìdí ìrìn àkókò ló ń bẹ sí ìjẹ ádùnnà àtọ̀bá bẹ̀rẹ̀ náà àtọ̀bá ṣe báwa la sọ òdòdó lórí olórí kóòlù kótó jíjẹ ó ń lọ ṣàkọ́kùnrin náà kò ṣàkọ́ àwọn náà la kókó ilẹ̀ lọ dáfẹ́ pípẹ́ kọ́ yáwó tí nǹkan ọ̀gbìn yẹn tó tètè jáde fa bájúmọ̀ sí àkọ́kọ́ nínú lọ́nà ọ̀gbà àwa ìjọ jáde láti mú rẹ̀ wọ́n ní kò ní èyí tó jẹ́ ẹ̀yọ́ mu èyí tó jẹ́ gẹ́gẹ́ bí ìrìnà bí ìtàlù táwọn ẹgbẹ́ bí èso àtàwọn oríṣiríṣi ìrẹ̀ àti bẹ̀tùrù bẹ́ẹ̀ ni dẹ́bílò àtàwọn ọkọ̀ oríṣiríṣi àtàwọn èso bí bàtà àǹdẹ́kù wọ́n di àjàkálù gbogbo wọlé àti èso ìbàdàn orílẹ̀ àti àwọn nǹkan bẹ́ẹ̀ ṣe onímọ̀ láti ṣe. sọ ẹ̀rí tó lágbára ni tó fi wọ́n ṣe ọlọ́wọ́ ọba olóṣèlú àmì láti sọ̀rọ̀ oṣù lẹ́yìn tó ṣe àmì láti fún gbogbo ìgbà. sọ yìí máa ń yẹ̀yàn òní pé títí ó fi ní àmọ̀dájú wípé gbogbo ní ìgbẹ́ lọ́wọ́ ọlọ́run bá ó tó bí ju ìdí ìgbẹ́ lọ́wọ́ òun lọ. Orí pé ọlọ́run ni wọ́n fi ti àná èdè ìkú wọ́n máa sọ àyè. Ọ̀wà ọ̀gbìn ìsàmì àjọ àwọ̀ nínú àwọn ìlàkàkùn ìgbìmọ̀ àyè ìyẹ̀fún láǹkẹ̀dẹ̀. Ojú ìgbẹ́ lọ́wọ́ ayé láti sọ́nà láì bí ọwọ́ ọba tí wọ́n máa yé. àtàwọn tá a fẹ́ ní àdéhùn òní ojú kan ojú àbẹ̀wò ọlọ́wọ́ ọba tó tó tó kọjá sọ́nà àti rẹ̀. Àlámà ní òkú omi gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó sọ. Nínú gbogbo alákọ̀ọ́rọ̀ àìsá, ìjà àti sọ̀rọ̀ máa sọ̀tọ̀ pé wàgbọ́ọ̀nì láyé kúrò ní ìmọ̀ àti حتى يقول يقينه بما عند الله أعظم مما إليه إذا الإنسان أن يفكر إما يلوه البيت تتلوه البيت يقين إليه ìgbàgbọ́ rẹ̀ nípa tí ó bẹ lọ́wọ́ ọlọ́wọ́ la ó tó ìtú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ. Sọ. So, lórí ayẹyẹ àti ìkàlàyé yíyàtọ̀ tí ń bẹ láàrin àwọn ọ̀sẹ̀ bọ́ àtàwọn tó mọ ọlọ́wọ́. ọlọ́wọ́ ti ń ṣàṣà pàtòjúwe èyí tó lọ́pọ̀lọ́ pẹ̀lú súra ìdáàrí ó lè jẹ́ àwùjáre ó sì lè yé dáadáa ọlọ́run ni amọ̀ ìyẹn sùn lò. البيت على وجهه قول يمشي ẹni tí ó rè lórí ilẹ̀ nígbà ìyàwó tí gbogbo rẹ̀ wọ́ ṣé lẹ́nu wọ́n àwòrán ọ̀nà ni àbí ẹni tí ó rè déédéé pẹ̀lú ẹsẹ̀ lórí ọ̀nà tuntun afa àwọn olùyẹn ta orí على وجهه لا يدري من أين يصير أو يأتي في أن يدري tuntun lélẹ̀ àbí tó sọ nǹkan tí nínú ìtọ́jú rẹ̀ wà lẹ̀ tí ọ̀nà ibi tí ó gbà tí ó sì mọ ọ̀nà owó rìn tí omi ó wà lórí ìsọ̀nà ni abẹ́ni tí ó lè déédéé lọ tó lọ́rùn tó tọ́ sọ àpèjúwe àpèjúwe lómi ní àti kẹsìrì ni ẹni tí ó rìn tó lórí kodò àti tí ó rìn lójú ọlọ́pọ̀ pẹ̀lú pẹ̀lú ojú rẹ̀ òun ni kẹsìrì tí ò yẹra àìmọ̀ká ó ti kọ́ lójú wọ́n á ṣàpèjú pẹ̀lú lóyìn ní tó tí ń rí rẹ̀ tó sì lè ti fi gbọ́ tó ní ọkọ̀ tí ń dúró orí gbogbo ẹ̀ nínú ìṣe ṣé àwọn lọ́wọ́ àdúgbò ọ̀nà tuntun ni àbí ẹni tí ọ̀nà ti lọ títí tó lè gbogbo orúkọ bò tí òkú ọ̀nà tó lọ́wọ́ àdúgbò ọ̀nà. Sọ àkókò yìí, òun náà gba ọkọ̀. Imam Ahmad ó gba ìwà ìwà wọ́dà láti ọ̀gá Ahmed Sulaimani. Ó ní bí náírà wà sí bàbá. Kéèkà yóò ṣe àwọn ìdánsú, á dà àwọn ìlú ìlú. Wọ́n bí àlẹ́kà àtàlà yẹn. Báwo ló jẹ́ lọ́pẹ́ lọ́pẹ́ fẹ́ jẹ́ àtìyámọ̀? Àwọn ọ̀dọ́ wà fún òbí wọn ti dé ẹgbẹ́ òṣèlú ẹ̀mọ́ ọ̀dọ́ tó tó máa ń lọ. قال النبي صلى الله عليه وسلم وسلم ثم الذي أنشأهم على أرضهم ọlọ́run bá kó lókún wọn pẹ̀lú ẹni ọdún àwọn àmì ayé wọn wá di ọ̀rọ̀ ọlágbára àlàáfó sí ọ̀hún àlàáfó wípé kó lókún wọn náà rẹ̀ pẹ̀lú ojú lójú ìyàwó rẹ̀ wọn náà dúró rẹ̀ ọlọ́run tó kún wọn lágbára ìṣẹ̀lẹ̀ òun náà ló kún wọn nígbà lágbára ìṣẹ̀lẹ̀ lórí àtijọ́ wọn ní àwọn. ẹ kí adúmọ́lọ́ bí a àìsàn lórí àti àwọn ẹlẹ́kọ̀ọ́ kò sí àyà àtàkùn èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run ẹ̀kọ́ ńlá rẹ̀ èyí tí a ṣe tí a ṣe sílẹ̀ àwọn ìṣòro rẹ̀. Thank you.